الحمد لله رب العباد خالق الكون وما فيه ويعلم المراد والصلاة والسلام على نبي الرشاد وآله وصحبه إلى يوم المعاد أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا آمين وانفعنا بما علمتنا آمين وزدنا علما آمين يا عليم يا خبير آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما خلقت الجن والإنس إلا ليعبدون الآية Allah created not the jinn are my kind except that they should worship me. ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ó tún gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ a tún tún rìpíìtì ẹ̀fẹ́yìn olùgbọ̀ wa ọlọ́run ọba sọ wípé èmi ò dá àwọn àlùjọ̀nnú àtàwọn ènìyàn torí nǹkan kan ju kí wọ́n lè bá wa sí mi lórí ayé lọ. ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun. I seek not any provision from them, nor do I ask that they should feed me. Ọlọ́run ọba wa Subhanahu wa ta'ala, ó tún lé nǹkan méjì lọ kú fún ara rẹ̀ nínú ayà rẹ̀ kejì yìí. Ó ní èmi ọlọ́run ọba mi ò respect kankan tó ń pè lárísìkì látọ̀dọ̀ ìyìn ẹ̀dẹ́ ènìyàn hmm. àti látọ̀dọ̀ àlùjànnú. Bákan náà, mi ò retí pé ẹ wá fún mi ní nǹkan tí màá lò àti màá ná hmm. náà. إن الله هو الرزاق ذو القوة المتين Verily, Allah is the all provider, owner of power, the most strong. Bákan náà, Ọlọ́run ọba tún fi rinlẹ̀ inú ààyè ẹlẹ́kẹta yìí, wípé èmi Ọlọ́run ọba dájú sáká èmi Ọlọ́run ọba yìí, èmi ni ọba tó máa ń ṣe àrísìkì fún ènìyàn àti fún àlìjànú èmi náà sì ni ọba alágbára tí agbára mi tí ò láfiwé ẹ̀yin olùgbọ́ mi ẹni àpọ́nlé gẹ́gẹ́ bí n ta wí fún yín ní ọ̀sẹ̀ tó rí kọjá wípé àwọn áyà mẹ́tẹ̀ẹ̀ta wọ̀n yìí ó kó àwọn àdìtú ọ̀rọ̀ òkú wọn sínú ó sì kó àwọn kòmú òkun àlàyé òkú sínú hmm. lẹ́yìn tó jẹ́ sí pé mo ti sọ àdìtú ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tí ń bẹ nínú áyà yìí àtìtọ́ fún wa ní ìjókòó tó lè kọjá ní òní ní agbára ọlọ́wọ̀n bá wa subhanahu wa ta'ala a bọ̀ síbi àdìtú ọ̀rọ̀ kejì ìyẹn kò mú òkun ọ̀rọ̀ kejì mm-hmm. ìjìnlẹ̀ ọ̀rọ̀ kejì mm-hmm. tí ń bẹ lára àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà la fẹ́ mẹ́nu bà ní ìjókòó tì ní abẹ́lẹ́wọ̀n ọba kó sí nírọ̀rùn fẹ́ni kankan wa. ẹ̀rí àlàyé ẹlẹ́ẹ̀kejì tí ń bẹ lára àwọn àyà yìí àbí ìjìnlẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ láàrin àwọn àyà yìí tó jẹ́ lẹ́ẹ̀kejì òun náà ni pé àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n fi rìn lẹ̀ fún wa yí pé dájú sáka ọlọ́wọ̀n bá wa subhanahu wa ta'ala ó dá wa nítorí kálíbà wa jọ́sìn fún lóòótọ́ ṣùgbọ́n àwọn ẹ̀dẹ́ ènìyàn kan lè máa ronú wípé ọlọ́run ní tí ó fi jọ́sìn tá bá ṣe ó ní tí ó fi ṣe nìyàwó àbí ọlọ́run ọba wa ó ní bùkátà sí ìjọ́sìn yìí ìdáhùn ni pé tòun ti bá ara fi pa wá láti pé ká sin láwọn ọba yìí láwọn ẹ̀dẹ́ ènìyàn àtàwọn àlùjànnú yìí ọlọ́wọ́n ọba wa tó pa wá láti yìí kò nílò ìjọsìn àwa tá ìjọsìn fún ọlọ́wọ́n bùkátà sí ìjọsìn wa gbogbo bá a ti wulẹ̀ ká ṣe ìjọsìn tó níyàn bá ń gbá àwẹ̀ tó máa ń gbà tó bá ń sàdíkìrì tó máa ṣe níyàn náà fílà tó máa ń yàn tí máa ń ṣe hajj tó máa ṣe hmm. tí ń ṣe sàárà tó máa ṣe gbogbo tó ń ṣe yìí kò ṣe àǹfààní kankan fọlọ́wọ́n. Hmm. bá a ti sọ sáìdì yẹn náà látún bọ́ sí ọ́pọ́sìtì ẹ̀ náà hmm. bí yẹn bá lóun mọ lọ́wọ́n bá ṣẹ̀ ibi mo bá ti ṣe lọ́wọ́n ọba tó ní yóò ti ní agbára lọ́wọ́n ọba òfin rìdíù sì sí kọ́ran lọ́wọ́n ọba gbogbo ẹ̀ṣẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n ń dẹ́ṣẹ̀ yìí kò dín kankan kù nínú ọlá ọlọ́wọ́n ìdí kálíbà àmọ̀ wípé ìjọsìn táà ń fi ìjọsìn yìí tọ́lọ́wọ́n bá pàwọ́ láti bí ká máa ṣe nínú ayé alákọ̀ọ́kọ́ pé wà máa khalaqtu al-jinna wal-insa illa liya'budun kálíbà àmọ̀ wípé kò ní nǹkan kan tí ó ṣe fọ́lọ́wọ́n bá fi máa yà mí wà lẹ́yìn yẹn tó tẹ̀lé lẹ́ẹ̀kan náà tọ́lọ́wọ́n bá fi sọ wípé. ma uridu minhum min rizqin want any provision from them, nor do I ask that they should feed me. Ìdí nìyí tọ́lọ́wọ́n bá fi lé àwọn ìròyìn méjì kan kúrò lọ́dọ̀ ara rẹ̀ nínú àyà yẹn tó tẹ̀lé àyà ìjọsìn tó ti pa wọ́n láti pé ká máa ṣe jọsìn láti fi lè ṣàfọ̀mọ́ ọlọ́wọ́n ọba wa subhanahu wa ta'ala ọlọ́wọ́n ọba lé nǹkan méjì kúrò fún rẹ̀ tí ìròyìn àkọ́kọ́ sífàtú pálàbì rẹ̀ ọlọ́wọ́n ọba lé lọ yí pé èmi tẹ́ ń wò ní o nílò áàzìkí kankan lọ́dọ̀ ẹ̀yìn ẹ̀dẹ́ ìrìn àtàlìjọ̀nú hmm. ìyẹn dẹ̀ fi yíwa wípé ọmọ ènìyàn máa wá rísìkì hmm. ọmọ àlìjọ̀nú náà ó sì máa wá rísìkì torí pé Ọlọ́run bá fi sọ pé èmi ò wá rísìkì lọ́dọ̀ yín hmm. ó fi yíwa wípé ọmọ ènìyàn àtàlìjọ̀nú ẹni tí ó máa wá rísìkì kiri ni wá eh. ẹlẹ́ẹ̀kejì tó Ọlọ́run lé lọ òun náà tún ní Ọlọ́run lé ìròyìn jíjẹ ń jẹ ó lè lọ fún ara rẹ̀ ìyẹ́bí àṣífà tọ́lá bí akílì tọ́hán ìyẹ́bí yóò wáyé pé àti èèyàn àtàlìjọ̀nù àgbọ̀dọ̀ má jẹ́ mm. ẹni tó bá jẹ́ ènìyàn tó bá jáde jọ̀nù ìròyìn méjèèjì yóò gbọ́dọ̀ má sí lọ́dọ̀ ẹ̀ bọ́ ọba rẹ̀ nìkan tó bá lóun ọ̀wá rìsìkì ọ ló ń pa tó bá jọmọ èèyàn ni tó bá jáde jọ̀nù ni ó gbọ́dọ̀ wá rìsìkì bákan náà tó bá rí ènìyàn àbálìjọ̀nù tó bá lóhun yìí jẹun ẹ̀pẹ́ ọlọ́run pa torí pé ọlọ́run ọba sọ pé má orí ìdó mi níhùn mi rẹ̀ wá máa orí ìdó ayẹyẹ yóò pẹ̀lú ọlọ́run ọba ní mi ọ̀wá àrídìkí kankan bákan náà ni òjò wá ìjẹ mi ọ̀wá oúnjẹ kankan látọ̀dọ̀ ẹ̀yìn ẹ̀dá ènìyàn náà ìjẹ́ ká lọ́wọ́ màá yóò wa alákùnrin pé nígbàtí ọlọ́run ọba lé àwọn ìròyìn méjèèjì yọ yìí kúrò fún ara rẹ̀ ó fi yé wa pé gbogbo ẹni tí ó gbogbo ẹnikẹ́ni tó bá ti níròyìn méjèèjì lára kí ìròyìn méjèèjì náà ti mọ́ sọ fún wa òun náà ni wíwá rìsìkì àti ká máa jẹ ẹran òbí yóò wáyé pé gbogbo ẹnikẹ́ni tí ìròyìn méjèèjì bá wà lára rẹ̀ kò lẹ́tọ̀ọ́ kíkọ́ di olúwa hmm. gbogbo ẹnikẹ́ni tí bá ti ń wá rìsìkì nǹkan èlò tó bá ti ní bùkátà sí nǹkan kan hmm tàbí ó ní bùkátà àti pé kó kí nǹkan bẹnu kọ́ jẹ́ kò lẹ́tọ̀ pé kọ́ jẹ́ olúwa ìdí eléyìí láti máa sọ fún wa wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti pèpè àbọ́pá pèrè ẹ̀ ní nǹkan tí ń jọ tọlọ́run ọba tí ń jọ pé ọlọ́run ọba ní pèrè ẹ̀ mm. ẹ lọ wádìí tó bá jẹ́ sí ẹni bẹ́ẹ̀ bá ń jẹ tí bá ń mu tí sì ń wá tètè káàkiri. ẹlọ ọmọ yìí pé òfurugbádá ni kìí ṣe ẹni tó tó ti ń pera rẹ̀ nù. Hmm, òfurugbádá lásán ni. látara eléyìí ó yẹ ká jáde pẹ̀lú píríncípù kan òfin kan tó jẹ́ ti pé ọmọ ẹ̀dá ènìyàn ó lè máa lò pàápàá jùlọ àwọn tí ò lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn hmm, hmm. ẹ̀yin ogunlọ́gọ̀ àwọn ènìyàn wa nípa ibi tí alif dorí kọ lẹ́wà hmm. àmọ́ ibi tí bá a kọ́yìn sí hmm. hmm. ẹ̀rẹ̀ mọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn dáadáa ló fi jẹ́ sí pọ̀pọ̀lọpọ̀ yín òun gbà yín lójú káàkiri àgbáyé ẹ̀yin ogunlọ́gọ̀ ènìyàn tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí àfẹ́ fún ọ ní ìlànà ńlá kan òfin kan tó fi máa tayé rọrùn tó fi ní bọ́ sọ́wọ́ àwọn fọ́wọ́ náà ni nǹkan náà òun náà ní wípé gbogbo ẹnikẹ́ni tó tó sì jẹ́ sí pé agbára tí ń sọ yìí olúwa nìkan ló ní agbára nì wádìí tó bá ti jẹ́ sí pé ẹni bẹ́ẹ̀ bá ń jẹun hmm. àbí ń wá nǹkan tí ó lò káàkiri lọ́mọ hmm. pé kì í ṣe ẹni tó lẹ́tọ̀ọ́ sí ròyìn bẹ́ẹ̀ hmm. bá a ti rí nínú àwọn tó ń ṣẹ̀sìn Islam tí wọ́n dáṣọ ẹ̀sìn Islam bóra tí wọ́n sá sábẹ́ ọ̀mbrẹ́là ẹ̀sìn Islam bẹ́ẹ̀ náà láàmà lọ́dọ̀ àwọn tí wọ́n sá sí abẹ́ ọ̀mbrẹ́là ẹ̀sìn mìíràn tí kì í ṣe ẹ̀sìn Islam ọ̀rọ̀ ń bọ̀ wá bá wa lẹ́kùnrin rẹ̀ nípa tàwa mùsùlùmí àti hmm. nípa àwọn tí wọ́n yí sí mùsùlùmí hmm. tí wọ́n bá yé jẹ́ hmm. tí wọ́n dà lóru tí wọ́n sì ń pera wọn ní àlùfáà yálà àfẹ́ẹ̀sìn islam ní ń pera ní o àbá àfẹ́ẹ̀sìn mìíràn ní ń pera ní o ẹ̀yin olùgbọ́n mi má tó jẹ́ sí pé gbogbo àwọn ànábì ọlọ́run ọba látòkè dílẹ̀ láì yọ ẹnì kankan sílẹ̀ nínú wọn gbogbo wọn ni wọ́n ń jẹ tí wọ́n mú abẹ́gbà bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n ti ń jẹun yìí ó fi yé wa pé kò sí kankan nínú wọn tó lẹ́tọ̀ pípọ̀ jù lù òfin tí mo fún wa lẹ́ẹ̀kan ni ló fi máa wọn òsùn wọn gbogbo ẹ̀dẹ́ ènìyàn mm-hmm. náà la fẹ́ fi wọn àwọn ànájọ ọlọ́wọ́n ọba gbogbo àwọn ànájọ ọlọ́wọ́n ọba ni wọ́n ń jẹ ni wọ́n mú nígbà tí wọ́n ti ń jẹ tí wọ́n mú yìí wọn ò pé kí wọ́n jẹ olúwa ìdí nìyẹn ló fi jẹ́ sí pé ọlọ́wọ́n ọba wa subhanahu wa ta'ala ọ́sàfọ̀ mọ́ ànábì wa ànábì olókìkí ànábì rẹ̀ títí ànábì tiwa alákùnrin títí ẹ̀yìn sọ ọmọ mọ́yàm ọlọ́run ọba sàfọ̀ mọ́ òun àti ẹ̀ ọlọ́run ọba sàfọ̀ wọn pé wọn kì í ṣe olúwa látara wípé wọ́n ń ṣe iṣẹ́ jíjẹ wọ́n dẹ̀ ń ṣe iṣẹ́ mímọ́ ọlọ́wọ́ bá ń sọ ń sọ́tún Maida aya 75 ọlọ́wọ́ bá sọ pé mal masihu binu maryama illa rasulun qad khalat min qablihi rusulu wa ummuhu siddiqah kana yakulani ta'am. Now, the Messiah, Isa, that is Jesus, son of Maryam, Mary, was no more than a messenger. Many were the messengers that passed away before him. His mother, Maryam, was a Siddiqah. She believed in the words of Allah and his books. They both used to eat food. they both they both what? They both used to eat food. Gbogbo àwọn méjèèjì ni wọ́n ń jẹun jẹ. Hmm, eléyìí tá a mú wáyé ní àyà Al-Qur'ani bá fi ṣàfọ̀mọ́ ànábì wa àyíṣá àti ìyá wọn ọ́fíìsì àfọ̀mọ́ wọn bí wọ́n kìí ṣe olúwa gbogbo wọn jẹ ọlọ́run ọba ni kìí jẹ ọlọ́run ọba tí kìí jẹ náà eléyìí ni ti àwọn ànábì ọlọ́run ọba ẹ jẹ́ ká padà sọ́dọ̀ àwọn ṣéwù ńláńlá báyìí hmm, àwọn ṣéwù ah, ah, àwọn tó ti ń jẹ́ ṣéwù ara eh, àdánwò ní gbólóhùn ṣéwù ọkọlù hmm. language ọkọlù gírámà alárúbáwá hmm. ó tún kọlù ṣẹ̀ríà ah, pẹ́ lómi ti ṣẹ̀rí àná ti forí gbá lásán àwọn ilé wọn tún forí gbá ń bi èdè gan ẹnì kí n lo ṣéèkà fóbìnrin ọkùnrin nìkan ní máa jẹ́ ṣéèkù nígbà tá a ní bàbá tá a wá ní ìyá kan náà dàgbà wẹ́ pé ní bàbá tì àní bàbá tì obìnrin jẹ́ bàbá tì ẹni kíkọ̀ gbà tó nípa báyìí àwọn nǹkan yẹn máa gorí ara wọn lẹ́yìn kẹ́ni tí ọba ti rìn lójú ọ̀nà alukur'an àti tí rẹ̀ ọmọ gorí ara wọn lẹ́yìn kẹ́ni tí ọba ti rìn lójú ọ̀nà sunna anabiwa muhammad Muhammad afẹ́ bọ́ sórí àwọn sí àwọn ànájọ́ ọlọ́run láti ṣàfọ̀mọ́ wọn pé wọn kì í solówà torí bí wọ́n ń jẹ torí bí wọ́n mú so nípa báyìí ẹ jẹ́ ká bọ́ sórí àwọn sí òun ńláńlá àwọn náà gbogbo àwọn àwọn yìí wọ́n jẹ wọ́n lè mú kódà ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n tún máa ń lo oríṣiríṣi ọ̀nà táwa èèyàn lásán kan táà sí òyì ọ̀nà tá àgbà jẹun táwọn ń gbà jẹun tó pọ̀ jù tiwa lọ mm. àwọn ni wọ́n fẹ́ràn oúnjẹ jù láyé nìsín mm. ẹ̀rẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sì máa rí wọn mm. sọ ọ̀pọ̀lọpọ̀ wọn èyí tẹ́ ẹ bá rí wọn tó bá pèrè ẹ̀ pé òun lágbára kan tó ń lè ṣe nǹkan kan tó jẹ́ pé iṣẹ́ ọlọ́run ọba nìkan ní sẹ́yìn ọlọ́run ọba nìkan ní máa ń ṣiṣẹ́ yìí ẹ lọ mọ̀ wípé òfurufú bá dà mí òṣùwọ̀n tí mo fẹ́ kí òrùgbọ́ mi kọ́ gbọ́ nìyẹn kọ́ gbà nìyẹn máa fi wọn òṣùwọ̀n gbogbo àwọn ibi tó bá wà yálà ní ìgboro èkó lọ́wà ní ìgboro ọ̀ṣun lọ́wà ní ìgboro ọ̀yọ́ lọ́wà ní gbogbo ibikíbi tó rí ọwà tó bá ti rí wọn báyìí tó bá ti pe àwọn pé àwọn ẹni báyìí báyìí báyìí àwọn lè sọ òkè dilẹ̀ àwọn lè ya àyàn ní wèrè àwọn lè sọ nìkan dolówó àwọn lè sọ nìkan di tálíkà àwọn lè dùkẹ́ nìkan ọmọ bímọ nísìn hmm. tí bá ti ń kéde tí ọjọ́ pé kò kìí tó ń lọ lágbára ọlọ́run ọba nìkan lónìí sákọ̀kọ́ wádìí náà pé bàbá tẹ́ ń jẹun abẹ́ ìjẹun ṣé ó tẹ́ ń jẹun abẹ́ ìjẹun tẹ́ bá láwọn máa jẹun lọ́mọ pé ọ̀rọ̀ ló ń pa ọ́. nàám eléyìí ni tàwọn tí wọ́n ń ṣàkíyèsí ara wọn sínú ẹ̀sìn Islam wọ́n sì pọ̀ púpọ̀. lórí àpèrè tí wọ́n wà yìí wọ́n ń kéde fún gbogbo ẹni lọ́wọ́ wáyé pé gbogbo ẹnikẹ́ni tí bá ti ń jẹ tí bá ń mu kọ̀lẹ́tọ̀ pé kọ́ máa sọ wípé òun mọ gbogbo ntọ́pamọ́ hmm. lẹ́tọ̀ọ́ kan máa ń sọ wípé òun lè sọ òkè dilẹ̀ hmm. ẹnì kan náà lè sọ òkè dilẹ̀ òun náà lẹ́ni tí kìí jẹ tí kìí mu ta ló ń tọ̀ ẹnì kan náà lè sọ yẹn di ntọ́ bá fẹ́ hmm. ta ló ń tọ̀ òun náà lẹ́ni tí kìí mu òun náà lẹ́ni tí kìí jẹ tí kìí mu kí lórúkọ ẹ̀ jẹ́ ọ̀gbọ́n tó gbogbo àwọn ṣéwúṣéwú àwọn yìí tí wọ́n máa halẹ̀ tí wọ́n máa ranjú mọ́ sẹ́wọ̀n yìí mm. tí wọ́n máa ranjú mọ́ ọmọ ọlọ́mọ yìí tí wọ́n bá ranjú mọ́ ọmọ ọlọ́mọ tó bá ti tàwọ̀ ìlú dáadáa ìwọ́lójú lọ yọ ọbọ̀ sílẹ̀ tó nípa báyìí kálíbà amábítá ìmọ̀kan yìí lágbára àti rí nínú wọn tó jẹ́ sí pé ọlànà pàkà ó mm. sọ̀rọ̀ àìmọ̀kan jáde mm. ó ní fa amúrí bi amúrí láà. fa amúrí bi amúrí láàhì ó ní tí kì bá ti pé ọ̀rọ̀ jẹ mọ́ pé káwọn àwọn ìjáde fáwọn ènìyàn ta ni ọmọ sọ̀rọ̀ tí wọ́n báyìí hmm. ìkánu ọ̀yanu pàkà ọ̀sọ̀rọ̀ àìmọ̀kan jáde ó ní fa amúyí di àwọn ìlà ní kó tukùn yẹkùn ọlọ́run ó ní àṣẹ ìní àtàtì ọlọ́run ọba ti di nǹkan kan náà hmm. ó ní tí mo bá ti ní kún náà ni ọmọ ìjẹ kún hmm. ẹ̀rín wípé àṣẹ tó ń bá pa ọlọ́run gbọ́dọ̀ pa ẹ̀rín nǹkan ó ti ni tẹ́ ẹ bá rẹ ti ń sọ bá ní náà àwọn tí ń gbọ́ wa náà wà kò sí tí mi ò lè ṣe hmm. tó ọba ti wádìí pé oúnjẹ ó ń mu lọ́mọ pé ló ń pa ìkànnì wọn náà tún sọ tí ẹ̀ náà ó ní kọ̀dẹ̀ kọ́sọ̀ ní bil ilmi wa tasrifi ìkólùtù hmm. kún yẹkún bí la taswifi ilé tí ẹ̀gún bí rí kọjá ẹwẹ́ ń hmm. ó ní ìkólùtù kún yẹkún tí mo bá sọ pé kọ́ jẹ́ yóò sì máa jẹ́ bìlátẹ̀sùwé ìfì hmm. lójú ẹsẹ̀ òní tòun ti kọjá amádáìlá hmm. wípé àwọn bó òní dáìlá ní ìsìn táìmù wà ń bẹ̀ ntì ó ní ń kúlùtùkún yàkún bìlátẹ̀sùwé ìfì ó ní lójú ẹsẹ̀ ní wàrà ṣe sàtún máa sọ pé kéèyàn ya wèrè yọmọ ya wèrè ni hmm. wọn ní kéèyàn máa lówó lọ́yọ́ máa lówó lọ́wọ́ ni wọn ní kéèyàn máa nímọ̀ yọ́ máa ní ni ẹ̀rí kọjá àlà gbogbo àwọn tẹ́ bá ti ń gbọ́rọ̀ ládàá àdábáyé lẹ́nu wọn ẹ wádìí wọn tí wọ́n bá ti ń jẹ tí wọ́n bá ti ń mu ẹlọ́mà pé kí ni wọ́n ọ̀pọ̀lọ́lá ni wọ́n ṣùgbọ́n tí ọba jẹ́ tí ọba mu ẹlọ́mà wò kò sí ẹntí ń bẹ lórí ilẹ̀ ẹjẹ́ bí n ta sọ fún àwọn ayà Al-Qur'an tá n túmọ̀ lọ́wọ́ tó náà bá sọ pé má uridu minhum min rizq wọ́n máa uridu an yut'imun nígbà wáyé bí àtẹ̀yìn àtàlìjàn àgbọ̀dọ̀ má jẹ àgbọ̀dọ̀ hmm. má mu ṣùgbọ́n hmm. gbogbo àwọn ènìyàn àtàwọn àlìjàn tí bá sọ pé òun ní ẹ sọ fún pé òtún bẹ́ẹ̀ ọlọ́run àtúndí nínú àwọn ṣe sí òun wọ̀nyí tó tún gbóyà tó tún sọ̀rọ̀ ẹ̀ lóókan tí ẹnìkan kan yìí jẹ́ hmm. ẹ̀pọ̀lọ̀ ọba nìkan ní jẹ́ bẹ́ẹ̀ àbẹ́yẹ̀ máa gbọ́ ẹbá gbórúkọ ẹni ìṣẹ́ ẹ̀mọ̀ pé bẹ́ẹ̀ lórí hmm. àwọn sí òkun fáyà kún kan gbòòrò ní ìṣẹ́ òkun hmm. fáyà kún ilé ìjẹ́ ìyàwó ẹnu púpọ̀ ó kún nǹkan méjì papọ̀ tán ní sí òkun fáyà kún òun náà ni ó sọ òun náà ni ó fi ọ̀sẹ̀ ẹ̀ àti àti àti máa jẹ́ bẹ́ẹ̀ olóòlò ní gbogbo ẹ̀ àárín inú wọn tó jásí pé ó rò wípé tó ń bá ń ka àwọn ayakún báyakún jùlọ náà Kùránì òun náà ti di kún báyakún padà ẹ̀ àwọn dídí àti ọ̀dálẹ̀ gbogbo ń táwọn wíní ti gbogbo àwọn tó bọ́ sínú ọ̀fẹ́ wọ́n mọ̀ mọ̀ pé òótọ́ ni ó ń wí ayakún báyakún jùlọ náà Kùránì wọ́n tún wá di àwọn sàjọ́ wọ́n pè máa kà tọ́ba ti ń kà òun bẹ́ẹ̀ làwọn ayakún báyakún tọ́wọ́ láàrín Qur'an tó nípa báyìí tá a bá ti ẹ̀wà lo àkókò tó kú dẹnu táìmù lẹ́kṣọ̀ tó ní tá a bá fi tú àṣírí àwọn oníkún báyakún yìí síta kò sí láti mẹ́ àrí nínú àwọn tó ń fi kún báyakún yìí tọ́jọ́ sí pé nígbà bá fẹ́ ka ayakún báyakún mẹ́jọ ìjọ tí wọ́n wà láàrín Qur'an ọ̀ràn ní wọ́n tún là fọ̀tẹ̀ fún ìrìnlẹ̀ wa mọ́ yàtọ̀ láàrin ọwọ́ àtológun àtolórìṣà wọ́n ní ìwo kékeré kan àbí wo màálù tàbí wo ìṣòro wọ́n ti kọ́sẹ̀ kan síbẹ̀ bí ọkọ̀ fi bá nuná kó tó kááyà kúnbáyà kún méjèèjì wọ́n ní tó bá ti jí látọ̀ bá ìjọ kọ̀ọ̀kọ́ ká nìyẹn kọjá sí pé gbogbo tí bá wíńjọ́ náà sílé ọ́fíìsù àrọ̀ ọ̀rọ̀ ma ìgbé àṣẹ ó gòrí ahọ́n rẹ̀ ẹ̀rí nǹkan àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà tí a fi ń gbà kọlu ọlọ́run ọba mọ́mọ́ fún gbẹ́ntí ń gbọ́ mi yọ́ mọ̀ mọ̀ yìí pé tó wáyé bó ti jù sọ́fìn ẹ̀jẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ lórí kọ́ yàtọ̀ náà a rí nínú wọn tó jẹ́ sí pé tó bá fẹ́ ṣe àdúrà tó bá fẹ́ kà wọ́n ara mẹ́jẹ̀ẹ̀jọ inú kùránì tí wọ́n ní kó ń bọ̀yà kó wọ́n bẹ́ẹ̀ yóò tún fi ahọ́n rẹ̀ láǹkankan tú ẹ́ kó tó lè pé yóò fi kó lè bàjẹ́ sí pé àṣẹ yóò gùn èkó sí yàtọ̀ láàrin wọn àti babaláwo aláwo lòun náà ọkàn dáṣọ ẹ̀sìn bóra ni tó nípa báyìí bàbá rí nínú yín tí ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí à ń bẹ̀lẹ̀ wọn bá kú sílẹ̀ kún ọkàn rẹ ọkọ̀ ọgbọ́ kò yí padà torí pé tọba kú sórí ilé ìnájà náà lọ́wọ́ tí ẹ lágbára ju àwọn ẹlẹ́bọ̀ àtolórìṣà lọ hmm. torí pé ẹlẹ́bọ̀ àtolórìṣà káfíìrì lásán lòun jẹ́ hmm. ìwọ tó ń sórí ilé mùnáfíkì ló kàn rẹ̀ hmm. torí pé ìyà tí mùnáfíkì ó níwájú ọlọ́wọ́ ọba ó ju ìyà tí káfíìrì ó níwájú ọlọ́wọ́ ọba eléyìí tá a sọ yìí ọjọ́ tí gbogbo ẹ ti ń ṣàfihàn ara rẹ̀ sínú ẹ̀sìn Islam ẹ jẹ́ ká lọ bá àwọn tí ń ṣàfihàn ara wọn sínú ẹ̀sìn mìíràn ẹ jẹ́ ká là mọ́lẹ̀ àwọn tí ń ṣàfihàn ara wọn fáwọn tẹ̀lé anábìwá Isa àríṣà tí wọ́n ń tọ́ fáwọn tẹ̀lé lẹ́yìn anábìwá yìí anábì àpọ́nlé ni ọmọ ó sì là kúrò ní gbogbo ìlànà ṣètọ́n kì í ṣe ń tọ́ tẹ̀lé lánàá èṣù ẹ̀yin pastors ẹ̀yin reverends tó jẹ́ sí pé ẹ fi ìlànà anábìwá Isa àríṣà àti ọ̀sàlámù ẹ ti jù sẹ́gbẹ́ kan ẹ ti mú ọ̀nà ṣètọ́nà ẹ ti mú ogun ẹ sọ̀rọ̀ ayé jẹ́ ti ń pàṣẹ ń gbogbo ìgbà ẹ sọ̀rọ̀ ayé di pé gbogbo nǹkan tẹ́ ẹ bá ti wí àṣẹ gbọ́dọ̀ gun ni ẹlòmíì popular débi wípé aláṣẹ ló pera rẹ̀ ó lóun gan lọ́mọ aláṣẹ àwọn mí pé àwọn ọlọ́mọ aláṣẹ apàṣẹ ẹlòmí ọ̀sọ̀ pé mo pàṣẹ báyìí kọ́ làwọn ọba kó ti mo pàṣẹ pé kó rí báyìí kò ní bí kọ́ làwọn ọba ó ti báyìí o lóbi mo pàṣẹ pé kó rí báyìí mo pàṣẹ kó rí báyìí mo pàṣẹ kó rí báyìí ẹlòmí ọ̀fọ̀ ọlọ́mọ ọba ṣe pé mo pàṣẹ fọlọ́n pé kó rí báyìí ìdákùn tó ọmọ bá pàṣẹ fún bàbá rẹ̀ tàbí bàbá ọgbẹ̀nu ẹ̀ sọ́hùn ọmọ bá pàṣẹ fún ìyá rẹ̀ ìyá ọgbẹ̀nu ẹ̀ sọ́hùn tọmọ ṣẹ́ bá pàṣẹ fún ọ̀gá rẹ̀ sọ pé aláàrí fínìwọ̀ yìí ẹ̀wà wu ọlọ́run ọba wa subhanahu wa ta'ala hmm. káwa rí ẹlẹ́sìn tí ń ṣàfihàn ara rẹ̀ fún tẹ́lá náà wà Ìsá àìsàn àìsàn lẹ́yìn kọ́ wa máa jágbe mọ́lọ́wọ́ ọba kó sì máa pàṣẹ fọ́lọ́wọ́ ọba pé mo pàṣẹ fọ́lọ́wọ́ ọba ọ̀yẹ̀ ká mọ̀ ìpè ìlànà ìlànà ṣètọ́ ni hmm. tàbá ti rẹ́ni tí ń pàṣẹ fọ́lọ́wọ́ ọba ìwọ kìrìsìtẹ́nì tó ń gbọ́ mi tọ́ba ti rẹ́ni tó wà ní chọ́ọ̀chì tí bá ń pàṣẹ tí ń pẹ̀rẹ̀ pé ẹni ọlọ́wọ́ ọba lòun o sì wádìí tí ń jẹun lọ́mọ pé irọ́ ló ń pa ọ́ hmm ajẹ́ sí pé ọlọ́run ọba nìkan lọ́ba tí máa pàṣẹ ọlọ́run ọba nìkan lọ́ba tí kìí jẹ́ kìí mu hmm. eléyìí ká máa sọ pé mo pàṣẹ yìí mo ní kí nǹkan rí báyìí mo ní kí nǹkan yí padà àṣẹ tí máa wáyé látọ̀dọ̀ ẹni tí kìí jẹ́ sí kìí mu ni tá ẹni tí kìí jẹ́ sí kìí mu àwọn ọ̀rọ̀ ah. subhanahu wa ta'ala ẹ̀rù wà mí arákùnrin nínú ìjókòó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 created not the jinn and mankind except that they should worship me that is Allah alone Then, nobody should worship anything else èmi ọlọ́run ọba nìkan ni ẹ máa sìn ẹ má sìn nǹkan mẹ́lẹ̀ yẹn ọlọ́run ọba ẹ má sàlìjọ nù ẹ má sìn ẹ̀dẹ́ àwọn èèyàn sìn ẹ̀dẹ́ lórílẹ̀ tá a wà yín àwọn èèyàn ń sin àlìjànú tàlìjànú tí ẹ làwọn èèyàn kú sínú ẹ̀ púpọ̀ jù hmm. gbogbo àwọn tí ń pe àwọn sí òsì káàkiri ẹ̀ àwọn ìwọ̀n ìwọ̀n yìí ni wọ́n ń sin àlìjànú hmm. nípa báyìí ọlọ́run bá sọ pé ẹ gbọ́dọ̀ sin àlìjànú ẹ kò gbọ́dọ̀ sin ènìyàn ìmọ̀ ọlọ́run ọba nìkan náà ní kẹ́sì kíláyà ẹlẹ́ẹ̀kejì ما أريد منهم ما أريد منهم من رزق وما أريد أن يطعمون èmi ọlọ́wọ́ ọba mi ò nílò pé kẹ́ ẹ fún mi ní tí màá jẹ mi ò lè nílò nǹkan èlò lọ́dọ̀ yín bákan náà mi ò nílò pé kẹ́ ẹ bùn mi lóúnjẹ so nípa báyìí ayé ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run bá sọ pé inna Allaha huwa ar-razzaqu dhul-quwwati al-matin. dájúdájú ọlọ́run ọba òní ọba alárìsìkì tọ́jọ́ sí pé alárìsìkì ẹ̀ kọjá àlà òun náà sì ní alágbára sí pé agbára rẹ̀ kò ní àfiwé tó bá dájọ́ mẹ́jọ insha Allah a máa tẹ̀síwájú nínú ìjókòó tí ń bọ̀ a máa parí ọ̀rọ̀ nípa kókó ẹlẹ́ẹ̀kejì tí a wà nínú ẹ̀ tí ṣe kò mú òkun ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí tó kó sínú àwọn ṣàlàyé ẹ̀ kó tó di báwọn pàdé àbẹ̀lọ́wọ̀n ọba kó fi wá sínú àwẹ̀ lápapọ̀ sàmì ọ̀hún sàmì ọ̀hún mọ̀jẹ̀ ìbò dáwà wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.